بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún atọrọ a tọrọ àti ọlà fún ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ ọjọ́ òní ni. ni yawmal ahad déètì òní ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n twenty nine oṣù kejìlá ọdún fourteen forty two ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún fourteen 42 mo kí wa káàbọ̀ sí ìkànnì wa Taalim TV mo sì kí wa káàbọ̀ sí orí ètò wa ìdánilẹ́kọ̀ọ́ wa ọlọ́sọ̀ọ̀sẹ̀ ní ibi tí a ti ń ka tírà Umdatul Ahkam ní ìjẹjọ́ a ti kà á dé orí hadith seventy ní ibi tí ìyàwó Aisha radiyallahu anha tó ti gba ọrọ wá. láti ọ̀dọ̀ ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam wípé rọ̀kẹ̀ àtàlẹ̀ fàjìrì rọ̀kẹ̀ àtàlẹ̀ fàjìrì khayrun mina dúníyà wà máa fi hà rákà méjì àlùfájàrí ìyẹn rákà méjì tó jẹ́ náfìlà. tí a máa yàn síwájú kí a tó kí ìrun ṣubú yìí tí í ṣe ọ̀ranyàn tó ní ó lóore ju ayé àti ohun tí ń bẹ nínú ayé lọ nítorí náà ká má jẹ́ kí irú náfìlà tí ọlọ́lá báyìí kí á má jẹ́ kí ó bọ́ mọ́ wa lọ́wọ́. hadith seventy one ani anas radiyallahu anhu qal umira bilalun an yashfa'a li adhan wa an yutira li iqama ilá àlè ìkọ́ ọmọ. Hadith seventy one Ani Anas radiyallahu anhu láti ọ̀dọ̀ Anas kí Allah yọ́nú sí i. Kọ́ọ́l ó pé Umira Bilalun wọ́n pa bìláàlù láṣẹ pé wọ́n pa bìláàlù rọ́díyàlọ́wọ́ ánìhù olùpẹ̀rún àkọ́kọ́ fún ànábìwa Muhammad wọ́n pa á láṣẹ pé àwọn yẹ fáà àlè azan kí ó pe gbólóhùn ìrun. ní méjì méjì kó pè é ní méjì méjì wà á ń yú tíralè ìkọ́ ọmọ kí ó sì ṣe gbólóhùn ìkọ́ ọmọ ní ẹyọ kọ̀ọ̀kan ńlá àlè ìkọ́ ọmọ àyàfi gbólóhùn kọ́díkọ́ mọ́tì sọ́lá. ẹ̀gbà wá yìí ó jẹ́ ọ̀kan nínú ẹ̀gbà wá lórí ìrun pípè àti ìkọ́mọ̀ ẹgbà wá yìí ó ń jẹ́ kí a mọ̀ wípé bí olùpẹ̀rún bá pe ìrun yóò wí gbólóhùn gbólóhùn kọ̀ọ̀kan tó wà nínú gbólóhùn ìrun ní méjì méjì. bí ọ bá fẹ́ pe irun gbólóhùn kọ̀ọ̀kan tí ó wà nínú gbólóhùn irun pípè yóò wí ní ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mejì méjì méjì àmọ́ bí ọ bá fẹ́ ṣe ìkọ́ ọmọ ọ máa ṣe é ní ẹyọ kọ̀ọ̀kan ìyẹn ni pé

أشهد أن محمد رسول الله gbólóhùn kan nìyẹn yóò wí ní ẹ̀ẹ̀mejì bí ó bá jẹ́ pé ìrun ni ó fẹ́ pè. hayya ala salah gbólóhùn kan nìyẹn yóò wí ní ẹ̀ẹ̀mejì bí ó jẹ́ pé ó ń pe ìrun ni. hayya ala falah gbólóhùn kan nìyẹn yóò wí ní ẹ̀ẹ̀mejì bí ó bá jẹ́ pé ọfẹ́ fẹ́ pe ìrun ni. bákan náà bí ó bá jẹ́ pé ọfẹ́ fẹ́ ṣe ìkọ́mọ̀ ni yóò fi kọ́dí kọ́ọ́mọ́ ti sọ́lá. gbólóhùn yẹn ìyẹn ò sí nínú ìrun pípè. yóò sì wí yẹn ní ẹ̀ẹ̀mejì allahu akbar allahu akbar yóò wí ní ẹ̀ẹ̀mejì bí ó bá jẹ́ pé ó ń pe ìrun ni. La ilá illallah ẹ̀ẹ̀kan ló máa wí ìyẹn ẹgbàá wa kan nìyí lórí kàyífíyàtòlè àdán wà ikọ̀ ọ̀mà lórí bí a ṣe máa ń pe irun àti bí a ṣe ń ṣe ikọ̀ ọ̀mà. ẹ̀gbà wà míì wà tó jẹ́ pé kò sí ìyàtọ̀ kò sí ìyàtọ̀ kan láàrin irun pípè àti ikọ̀ ọ̀mà bí kò ṣe gbólóhùn kọ́díkọ́ ọmọ ti sọ̀la. ìyẹn ni pé nínú ẹgbà wa mìíràn látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam àti azan ìrun pípè àti ìkọ́ọ́mà méjì méjì ni ó máa wí kò wá sí ohun tó wá ṣe ìyàtọ̀ ní inú ẹgbà wa yẹn láàrin ìrun pípè àti ìkọ́ọ́mà ní kò ṣe gbólóhùn kọ́díkọ́ mọ́tì sọ̀lá. So kọ̀dìpọ̀ ọmọ ti sọ̀la nítorí náà a lè rí ẹlòmíràn tí yóò ṣe ikọọ gẹ́lẹ́ bí a ṣe ń pe irun tí ó ṣe gẹ́lẹ́ bí a ṣe irun tí yóò kàn já sí pé ọ̀wọ́ ìyàtọ̀ tí ó wà láàrin irun pípè àti ìkọ́mọ̀ ó ní àlékún gbólóhùn kọ́díkọ́ mọ́tì sọ̀la àmọ́ èyí tí ó gbajúmọ̀ jùlọ láàrin àwùjọ wa òun ni ẹ̀gbà wa ti Bilal tí ó jẹ́ pé ìyàtọ̀ oríṣi méjì ni ó mú wá láàrin ìrun pípè àti ìkọ́mọ̀. ìyàtọ̀ àkọ́kọ́ gbólóhùn ti ìrun pípè a máa ṣe ní méjì méjì nígbà tí ikọ̀ ọmọ máa jẹ́ ẹyọ kọ̀ọ̀kan ìyàtọ̀ kejì gbólóhùn kọ́díkọ́ kò sí nínú ìrun pípè àmọ́ ọ wà nínú ọmọ mo rò pé àárín ó wa yékéyéké. so nípa bẹ́ẹ̀ a lè rí ẹni tí ó ṣe ìkọ́mọ̀ ní bí a ṣe máa ṣe azan bá a ṣe máa pe irun ọ̀wọ́ ohun tí ó kàn jẹ́ àlékún nínú gbólóhùn ìkọ́mọ̀ òun ni kọ́díkọ́ mọ́tì sọ́lá kọ́díkọ́ mọ́tì sọ́lá ìyẹn jẹ́ àlàyé àkọ́kọ́ àlàyé kejì òun ni wípé gbólóhùn kọ́díkọ́ mọ́tì sọ́lá kàìfíyà méjì ọ̀nà méjì náà ni òun náà gbà wá ọ̀nà àkọ́kọ́ òun ni kó jẹ́ pé kọ́díkọ́ mọ́tì sọ́lá tù yìí á ní ẹ̀ẹ̀kan ọ̀nà kejì òun ni ká wí ní ẹ̀ẹ̀mejì nínú ẹ̀gbà wa àti bìlálù yìí gẹ́gẹ́ bó ṣe sọ pé wà á ń yú tíra àlè ìkọ́ ọmọ ńlá àlè ìkọ́ ọmọ ó wí gbólóhùn ìkọ́ ọmọ rẹ ní ẹyọ kọ̀ọ̀kan àyàfi gbólóhùn kọ́díkọ́ mọ́tì sọ̀la. Adi seventy two. Ani Aun Ibnu Abi Juhaifa. عن أبيه قال أتيت النبي صلى الله عليه وسلم بمكة وهو بالأبطح في كبة له حمراء من أدم kẹ́ wí tẹ̀lé mi ó tún di ogun àbí. wàhúwà bèlè abtọ́hì fi kú bàtín làhú hàmúrọ́ mẹ́ni adam kọ́ọ́lù. فخرج بلال بودوئه فمنا إيلين والنادحين قال فخرج النبي صلى الله عليه وسلم عليه حلة حمراء كأني أنظر إلى بياد ساقيه قال فتوضأ وأذن بلال قال فجعلت أتتبع أتتبع فاه ها هنا وها هنا يقول يمينا وشمالا يقول حي على الصلاة حي على حي على الفلاح قال ثم ركزت له عنزة فتقدم فصلى الظهر ركعتين يمر بين يديه الحمار والكلب لا يمنع ثم صلى العصر ركعتين ثم لم يزل يصلي ركعتين حتى رجع إلى المدينة Adi seventy two. Ani Aun. Láti ọ̀dọ̀ Aun. Ibnu Abi Juhaifa. Ibnu Abi Juhaifa. Ọmọ bàbá Juhaifa. Ani Abihi. Látọ̀dọ̀ bàbá rẹ̀. tí í ṣe bàbá Juhaifa aunu ọmọ bàbá Juhaifa ó gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ bàbá rẹ̀ tí í ṣe bàbá Juhaifa bàbá Juhaifa jẹ́ sọ̀háábà bàbá Juhaifa kọ̀ọ̀là ó sọ pé àtàìtù nàbíyà sallallahu alayhi wa sallam bí Makkah. mo wá bá ànábì sallallahu alayhi wa sallam ní maka wàhùwà bèlè abtọ̀hì ànábì wà ní àyè kan tí wọ́n ń pè ní abtọ̀ abtọ̀ fi bàtín ó wà nínú àtibàbà ilé onítẹ́ǹtì lahu hamurọ́ a mene adami àti bàbà tí ó jẹ́ aláwọ̀ pupa ìyẹn ni pé tapoli aláwọ̀ tí wọ́n dàbò lórí ó jẹ́ aláwọ̀ pupa. ẹ wo ọkùnrin nígbà tí ń gbọ́ rédíò kò súnwó àbọ̀kọ́ ní gbọ́ rédíò ń ó di pé ń gbọ́ ọ̀rọ̀ àlébì nísìn ó ń tò gbé lọ mo sì ti ní ọlọ́mọ gbọ́ rédíò rẹ̀ ńlé wọ́n wulẹ̀ jókòó. Ànábì wà ni Mẹ́kà ní àyè kan tẹ́ ń pè ní ní inú tẹ́ǹtì tẹ́ǹtì yẹn takoli orí rẹ̀ ó jẹ́ takoli pupa kọ́ọ́l baba apta sọ pé fàkọ́rajà bìláàlù bíwádú ìhì bìláàlù ó gbé omi àlùwàlá ànábì jáde. fàmínà ìlín ẹni tí ọwọ́ rẹ̀ bá omi àlùwàlá rẹ̀ tó ń sàn lára rẹ̀ ó fọwọ́ gbé láti fi para ànábì ń ṣe àlùwàlá lọ́wọ́ sallallahu alayhi wa sallam ó ń bẹ nínú àwọn sọ̀hábà fàmínà ìlín tí ọwọ́ rẹ̀ bá omi tí ń sàn láti